ó bò lókè ó mọ̀ nílẹ̀. ayé kí ló máa ń ṣe ẹ gan pẹ̀lú àwọn orin tí ò ní ìtumọ̀ tó kàn máa ń kọ fáyé. ẹ ò rí níbẹ̀ kó máa kọ́ káwọn máa ráyè kó máa gbájú. àlàyé a ó kí ló ṣẹlẹ̀. ilẹ̀ pásítọ̀ ọlọ́run àwọn pásítọ̀ tó mọ̀jẹ̀ ọlọ́run. ọmọ ayé ló ṣẹlẹ̀ ẹ mọ̀ wá tó ṣẹlẹ̀ ẹ wò mo ti gbé dé wa láyé tí ló wà á lẹ̀ o as eh, usual eh, sáàmù ẹ eh, filẹ̀ dápadà ó nìyẹn. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. pẹ́pẹ́ yíwe ah! àlàyé yẹ̀ wò ah, pẹ́pẹ́ yìí jẹ́ jáde ní àwọn òṣìṣẹ́ ah. a alàgbà eléyìí wà bẹ́ẹ̀ o èlò ló bá dé èlò ló bá dé. fún zero thirty k ká má pàdé mọ́. ẹ ní pé kí ni kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. ọ̀làbó jẹ́ tiwa ni o èlò lè tajà tí ò pé ọmọ yẹn kọ́ fún ẹ five naira jàre kó gbójú bẹ̀. wo bí four five lówó oúnjẹ tí mo rà sórí tébù fún bèbí yẹn ibù mo tún gba room kó má bàa kaná ṣẹ́ẹ̀dẹ̀ mo bí mo ṣe múra bí olùṣọ́àgùntàn àfàìmọ̀ kọ́ ló má jẹ́ kí ẹlẹ́dàá àwọn olùṣọ́àgùntàn kó ṣépè folúwẹ̀ tó lè múra bí ẹni gidi. ok ẹja ṣe báyìí ẹja ṣe báyìí fún twenty five kọ́ má pa àbí mi. ẹ wo ẹ mọ̀ bọ́ tó ṣẹlẹ̀ alàgbà ẹ ká fún yín tẹ̀ràn akẹ́ṣe kí ni kẹ́ gbójú bẹ̀ kẹ́ má kà á nà. ah no no no ẹ fi nǹkan kun ẹ fi nǹkan kun ká má pàdé mọ́. jẹ́ kán fún ẹ tẹ́ náírà kó máa lọ. ẹ ẹ lọ́ máa tì í bá. ọmọ adarí o kí ló ṣe yín tẹ́ ẹ̀ dáwọ́ ìwà ìbàjẹ́ dúró àgàgà ìwọ tí mo ní lọ́kàn pé mo ti rọ́kọ wàá wá múra bí olùṣọ́ àgùntàn rere láì mọ̀ wípé èṣù burúkú gbé inú ẹ irú ẹ ò ní jẹ́ kó lè mọ olùṣọ́ àgùntàn gidi ń ta gbangba àmọ́ èmi á kọ́ ẹ ní ẹ̀kọ́ ayérayé ẹ̀yin ò ní dáwọ́ ìwà bàjẹ́ dúró ò dẹ̀ ní dáwọ́ àti dárúwọ náà sáyé. ẹ̀kọ́ mọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yí ẹ̀kọ́ lẹ̀. ǹjẹ́ gbéra sókè gbogbo yín gbéra sókè ẹ̀kọ́ ojú sókiri. Yeah!